ní ọ̀rànfẹ̀ lúfẹ̀ ọ̀rànfẹ̀ onílé iná ńlọ́kọ́kọ́ yọná lẹ́nu ṣáájú Ṣàngó ẹ lọ wádìí ìtàn yẹn wò ó sì lé ní sẹ́ńtírì méjì síra wọn n tó fi ju sàní tó fi ju Ṣàngó lọ ó gùn láti bí ìfẹ́ dé Kaduna ó ti pẹ́ ó ti pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pa ọ̀rànfẹ̀ sí Ṣàngó bò ó ọ̀rànfẹ̀ ọmọ tọ́rànfẹ̀ bí Ṣàngó ọ̀bá láyé ọ̀ránfẹ̀ ló bí ọ̀sángan ọba mákin ọ̀sángan ọba mákin ní gbòòsígbò ọmọ tí ọ̀sángan ọba mákin bí kùtùkùtù ọba ìgbò ó ti kú wọn tó bísàn wàá wò gbà tí eléyìí ti ń yọná lẹ́nu dìgbà tí Ṣàngó dé. ẹ máa ń sọ dáadáa nínú ìran ọlá ò máa tọ ọlá òsì ó sì máa tọ òsì. bẹ́ẹ̀ bá rí nínú ìran tí wọ́n ti máa lówó bẹ́ẹ̀ nìkan bá lówó ní jẹnẹrẹ́sọ̀n yìí kó tó tó ìran mẹ́ta á tún gbólówó mi dìde ń bẹ̀. ó lè jẹ́ ọmọ obìnrin ó lè jẹ́ ọmọ ọkùnrin. lówó ọ̀sà dìde nù lé wọn. ẹ bá wo ìran tí máa ṣiṣẹ́ wòlé. tí wòlé kan bá jáde ní generation yìí. àwárí generation yẹn títí tó fi darúgbó tó fi lọ. tẹ́lómìn tún lọ lẹ́yìn rẹ̀ tá a rí wòlé nù lé wọn. nígbà tí ọba dìran kẹta wòlé yóò dé. omi ọmọ tọ omi ẹ̀jẹ̀ ó sì máa tọ ẹ̀jẹ̀. ẹ̀rí ńgbà tí ọ̀rá ń fẹ̀ onílé iná. ọ̀gọ́ bá mákin ńgbà tí yóò kúrò ní ẹ̀yìn ilé Ifẹ̀ wọ́n ní olùtẹ̀tẹ̀rẹ̀tẹ̀ mọ́tẹ́ òde èdò olùtẹ̀tẹ̀rẹ̀tẹ̀ mọ́tẹ́ odò apanada kàkà wọ́ tí àwo amọ́ arapákan òkun làjì ọ̀sà àwo amọ́ tọ́yọ̀ ẹnu àwo amọ́ fagoro òdẹ̀mú mi. fámájò wọn tẹ́ǹbi tó ń bá lọ ifá lòun ò jọ tẹ́ kọ́sà kú fẹ́. bí babaláwo bá wá ń sọ̀rọ̀ àbí ẹ bá ń ké fa fún yàn tí èé bá ṣe pẹ́ńtọ́ bá nílà á kà í dáadáa. wọ́n mọ̀ pé sí èsè pórí babaláwo yìí sọ wípé ẹ̀yin ẹ fojú inú wò ó nígbà èèyàn wà ní Canada tí ń gbádùn wọ́n wá ní bàbá ẹ dákun ẹ yẹ̀ mí lọ́wọ́ kan dìbò bọ́yọ̀ ọmọ lọ́fẹ́fẹ́ ni àbí nǹkan kan tó torí ẹ̀ dáfá babaláwo wá ní ifá ní kó gbé gbogbo tí ń bẹ lọ́kàn rẹ̀ ń sẹ́gbẹ́ kan ifá sọ pé kọ́kọ́kọ́ kúò níbi tọ́wà ibẹ̀ ń rèé sàyè tọ́wà ń bi ifá léèrè pé bo làyè o pé ibi tí ó wà nílẹ̀ olóoru ni kọ́ padà Nàìjíríà ẹ mọ̀ pé tí ọ̀bá ṣe ń tó nílà ákàì dáadáa tí ó sọ kò ní pe babaláwo mọ́ yóò blọ́ọ̀kù nọ́mb nọ́mbà o ó sì lè jẹ́ bi tọ́wà kò ní ríre mú bẹ́ẹ̀. mi kan ọdún méje ló lò ní Canada títí kú òkè bí èkó bí wọ́n ṣe máa rówó he lójú títì ní Canada gbogbo èèyàn máa ṣàṣeyẹ eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ èèyàn fọ́ọ̀n bí èèyàn ó wá ránṣẹ́ sílé pé kí wọ́n kan àdìbò wọ́n wá ní ń bí ogun ilé àwọn ọmọ tó dìde sóhun ọmọ fẹ́ fà ń padà nù yá. babaláwo yẹn wá ń sọ fún un wípé nádà tó wáyé o bọ́ ọba gbọ́gọ́rùn ọdún bẹ̀. lánàá pé kọ̀ka kọ̀là náà nítorí wípé nǹkan èèwọ̀ ló ń jẹ lójoojúmọ́. wọ́n ní kí babaláwo ṣáàwò wọ́n ní ọmọlé ọlọ́sùn ni kò gbọ́dọ̀ fomi gbóná wẹ̀ ojú dá ọmọlé ọlọ́sùn tó kọ̀ǹfàmù gbọ́dọ̀ lomi gbóná omi tútù ni ó fi máa wẹ̀ bọ́ bá sì fomi tútù wẹ̀ ní Canada ikú ní ránṣẹ́ sí n kò ní kú òǹlé wẹ̀ tí ó fi ní nimoni àti ọ̀pá lẹ́rìí pé eh, word and opposite kí ni n ò gé ọlọ́run ọba ṣe oríwèé gbà wà lóun ọ̀ fara mọ́lé láàrin oṣù mẹ́ta bá dúró nílé fún three months ti tó ní láàrin oṣù mẹ́ta ó tó kójọ láàrin ọdún méje ní ká Canada lọ. ní ìmọ̀ fẹ́ jọra wọn lóòótọ́. bẹ́ẹ̀ sì mọ̀ wípé ẹni ìjà bá jẹ díẹ̀ yìí gbọ́. da àwọn ó tún lọ bẹ̀ wọ́n mọ̀ wá wọ́n mọ̀ lọ. nígbà tó tún padà dé Canada gbogbo ẹ̀ tún le kankankan. bàbá sí èsè pé fi nǹkan ẹnu pẹ̀lú Canada ẹ̀ tún le. nígbà náà ń jẹ èèwọ̀ èèwọ̀ tó ń jẹ lomi gbóná tó fi ń wẹ̀. tó o bá lè mú mọ́ra kọ́ ọ <laughs> nínú snow lèyàn fomi tútù wẹ́ fẹ́ pa ọ́n ni. ládà tí wọ́n èlò fíríjì tí wọ́n èlò fírísà ń bẹ̀. lọ́ọ́ bá gbé nǹkan orí tébù bọ́ọ̀ bá fẹ́ àìsí ọtí nìsín ọ̀ rárá mu ó sì wíńdò rẹ yẹ lóòkì bọnú snow. snow ní tó ti kún bo wíńdò rẹ láàrin ìṣẹ́jú márùn-ún ọtí ó ti fẹ́ dì. Canada tó o bá da mi òkè tó jẹ́ wípé tí bá ń bọ̀ ńlẹ̀ báyìí èyí ni ọba wa padà. bọ́ọ̀hún ò lè mọ fomi tútù wẹ̀ ń bẹ̀ wọn. bọ́ọ̀ bá lè fomi tútù wẹ̀ mọ́ bọ̀ ńlẹ̀. nígbà tí wọ́n ní kí ọ̀sán ọgọ́ ọba máa kì í kú òní ní Ifẹ̀ ah, ní ajé o ajé ògúngún ni sọ onísọ̀ọ̀bù òjì ṣáájé táwọn máa bọ̀ yìí ibẹ̀ làwọn ti ń rówó táwọn ti ń rí gbogbo nǹkan báwọn bá bá sọ̀rọ̀ lọ́dún yìí nǹkan kan ìyàn ò ní sí ebi ò ní pa àwọn tọdún mi ò fi dé. ṣé bí kò ti lówó ni. náà ọba bọ̀jà òsàájé sọ̀rọ̀ nínú òsàájé yẹn mo kó ọba ẹni ìtàn Ògúnwùsì mo kó jẹ púpọ̀. wọ́n fẹjú nǹkan tọ́pọ̀lọpọ̀ mọ̀ nípa ilé òsàájé ló di tí wọ́n all over the world ó ti wọnú ó ti wọnú máàpù àgbáyé. gbogbo ayé ni wọ́n ti ń bọ òsàájé nìsín tí wọ́n wọ white lọ láti amẹ́ríkà ní láti sweden láti brazil òsájé yìí àwọn aráalé ìfẹ́ kó jẹ púpọ̀. tó ọkọ̀ kọ́ dé ilẹ̀ olùjì òkè bí èkó ẹyẹ òkè bí ẹyẹ. nígbà èbí ọ̀pọ̀ àwọn kú ni wọ́n ń lọ sí ilé Ifẹ̀ ni wọ́n ti ń lọ rè é kó nǹkan jíjẹ. ẹ bá kéwúrẹ́ kó nǹkan kan ńgbà tí ọba tó sùn mẹ́ta òun ti jẹ́ tán. tó a pé babaláwo padà pé kíní yìí ọmọ rí bẹ́ẹ̀. ó tí débi tọ̀ ń lọ. ilé apá òkun làjì ọ̀sà. sọ bẹ́ẹ̀ fún un. nígbà ó dé apá kan òkun olùtẹ̀tẹ̀rẹ̀tẹ̀ mọ̀tẹ́ àwòdè èdò olùtẹ̀tẹ̀rẹ̀tẹ̀ mọ̀tẹ́ awodo apanada kàkà káwọ tẹ awo a máa lọ sápá kan òkun làjọ ọ̀sà. ye apá kan òkun là bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ wá ọ̀fà ti ń kẹjà ti gbogbo nǹkan. Ase ọ̀rọ̀ tí fáṣẹ ò tí ọ̀rọ̀ ti ifá sọ ń gbà náà kò ti gbogbo ohun lò pátá wọn ni ó gbori ajé epo ní ilẹ̀ Yorùbá epo tí kọ́kọ́ discover ìgbò ni wọ́n ti discover rẹ̀ lẹ́yìn ìkúlé olúgbò ọba àgbò kí olúgbò ọmọ sùn kọ́ máa jí ẹjọ́ mọ́tò ọ̀bá rìn lójú títì mọ́ ẹjọ́ gáàsì àti ẹjọ́ dísù wọn ọ̀bá lo dísù ẹjọ́ kẹrosíìnì ọ̀bá jẹ́ kẹrosíìnì gbogbo epo tá a gbẹ́kẹ̀lé ńlẹ̀ Yorùbá Ọ̀yọ́ Ògùn Oǹdó Kwara bẹ́ńkínní kan ìgbò lọ́wà Ọlọ́run ó tún tó pé ó tún mú mi jáde lẹ́kọ̀ọ́ Buhari tèkó wọ́n ti gbé dádì wa ń bolo ń fẹ́ máa gun mọ́tò lọ òun tọ́ ẹ pé lẹ́yìn kò ń lórí òkè kò ń tún bá yín dáná oúnjẹ ló. ẹ̀yin á máa gun mọ́tò tí ẹ fèsì iṣẹ́ ẹjọ́ wọn máa fèsì àdúrà ṣé nípa àdúrà yìí ẹ fọ̀rọ̀ ọ́lẹ̀ wọn fàdúrà jagun. bàdé ibi tí ọkùnrin yìí tó ti gba sí olówó iyebíye àti bàdé ibi tí ìyàwó ẹ̀ tó ti sọ pé kó máa lo mọ́tò kó máa gbé mọ́tò fóun kábíọ̀sì ọlọ́run. ọkọ̀ yìí náà ní gbé káàkiri ti fi ń jayé káàkiri ẹ̀rí ẹlòmíì ń jìyà lọ́wọ́ ẹ̀ kábíyèsí ọlọ́run. ìyà tí ń jẹ́ bóyá kọ́mọ̀bà àfẹsẹ̀ kọ́ ni o kọ́mọ̀bà àforígbá kọ́mọ̀bà àfọrùngbá ẹ̀rí bọ́kùnrin yìí. bó ṣe bẹ̀rẹ̀ sí ní kọ̀rẹ́ oríṣiríṣi. ṣọ́ọ̀bù tí ọ̀wọ̀ tẹ́lẹ̀ ọ̀wọ̀ ò nígbà tó dé. wọnú mọ́tò báyìí ó kéré pé invitation mẹ́fà mẹ́jọ wà ń bẹ̀. gbogbo ìnáwó ni wọ́n wà ń pè é sí àwọn tí wọn ò rí nígbà tí à ń jẹ. gbogbo wọn ni a bẹ̀rẹ̀ sí ní rí yíká. at the end of the day wọ́n mú lọ ilé òní pẹ̀pẹ̀ soup ẹ ní sì jẹ ẹ ní sì mu lónìí ẹ ní fọ̀pá tẹlẹ̀ níbùdó. wọ́n mú lọ sọ́dọ̀ obìnrin kan tí ń ta pẹpẹ. òun èé mu tí wọ́n ní apá ọ̀bá mu tí ọ gbọ́dọ̀ jẹ pẹpẹ súùpù kó o kó kó kó mọ ẹtí ẹlẹ́rìn dòdò lé. ẹni ẹlẹ́ni èèyàn ọlọ́nìyàn ó kì sí bíbọ̀ pẹpẹ súùpù ń jò lẹ́nu. tàwé pẹ́ lọ́ba di pé ọ̀bá tètè pé òun gan ni ó pè wọ́n pé sáà ní lọ bí ó pẹpẹ súùpù nírọ̀lẹ́ ibi pẹpẹ súùpù ló ti kan àdánwò sọ pé gbogbo àti ń ta.